bàbá ẹ mà kú kalẹ̀. ẹ kú kalẹ̀ kú dédé wòye o. àpò ọjọ́ mẹ́ta àkókò lè bá a da ẹ jẹ́ ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ojú tó ń wò wá. ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin èèyàn mi bí gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni sẹ̀sán adéwùsì alias tantolon bàbá olóyin kan bàbá olóyin original tí mò ń gbé ní ìlú yẹ̀sẹ̀ ọ̀tà tẹlifóònù nọ́mbà mi zero eight zero five four seven four nine four five five. bàbá ibi tá a fẹ́ gbé yín yà lẹ́nìí ẹ ẹ lè má ibi tẹ́ ẹ̀ fọkàn sí ni ẹ àkànfẹ́ ká tún yàbàrà díẹ̀ tó wọ́n jẹ́ nípa ìṣègùn oyin agbára oyin agbára yẹn dúdú ká tún gba ọ̀nà míì yọ àgbàjẹ ní nílẹ̀ yorùbá ojúlówó ọmọ yorùbá ni yín tí ẹ sì jẹ́ kan náà àwọn àgbàlẹ̀ yorùbá pàápàá ẹ tún súnmọ́ àwọn olórin dáadáa hmm. ìròyìn sì tẹ̀ wá lọ́wọ́ pé ó láwọn àsìkò kan tí ẹ sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé ọ̀kan gbòógì nínú àwọn olórin fújì nílẹ̀ yìí ìyẹn alhaji dr king saheed òṣùpá akóredé ọmọlá hmm. wọn ní ẹ sọ̀rọ̀ àṣẹ kan sáyé ẹ̀ nígbà náà lọ kó sọ pé ọkùnrin náà di ìlú mọ̀ọ́ká ó dẹ̀ ti ń ṣe báyìí ǹjẹ́ ẹ rántí ọjọ́ náà kí ló ṣẹlẹ̀. Ah! ọ̀rọ̀ ńlá ilẹ̀ o sẹ́ẹ̀rì ní ọdún yẹn bíi nineteen ninety one yes kò tí ì ṣe first record náà. ó ti ṣe. ninety two ṣe ninety two kọ́ ló first record. bíi ninety one ninety two ó ti ṣe kò wá tí ì move record ò tí ì move ni so èmi máa ń kéwì ń gbà yẹn wọ́n wá àwọn nta channel seven wọ́n máa ń ṣe program kan ní Fásilakò tẹ̀ kandapapa wọ́n máa ń pè léré wọ́n wà pa àwọn akéwì náà so tẹ́lẹ̀rẹ́ bá ti wá ṣeré dé half time wọ́n wà akéwì ọyẹ wa kéwì làwọn náà bàbá ọbẹ bàbá máa kéwì wọn mọ lulu ìwé eléré náà láàjò sí adé kéwì ngbàtà yìí àwa kéwì tóun ṣeré èmi kéwì ń bẹ ńgbà wa parí eré ẹ̀ tán Saheed Òṣùpá wa bá mi ni mo jókòó sí pé bàbá ṣé mo try mo ló try o ó gbìyànjú ó gbìyànjú ebi tèmi náà tèmi náà ké ń kọ́ ó lẹ́yìn náà try o ó ní kọ́lọ̀ tiẹ̀ jẹ́ káwa náà ká lórúkọ ẹbí Àyìndé Barrister àti Kollington wọ́n ní bọ́dọ̀ wọn ṣe ń bẹ láàyè ọmọ ilé ló kọ jù wọ́n lọ tó bá yà ó ní ah! Ah! bàbá àwọn èèyàn mà ti lọ òun ní ọ̀rọ̀ Ọlọ́run kò rí báyìí mo lóore ló kọ ju gbogbo wọn lọ tó bá tásìkò mo lóore ló kọ jù wọ́n lọ mo níṣẹ́ rẹ gan-an ń ni kí ni mo wí. ẹni ṣiṣẹ́ rẹ lọ́wọ́. náà ṣiṣẹ́ rẹ lọ́wọ́ pé wọ́n ló lò ó kọ̀ lóhun wọ́n là ń ṣiṣẹ́ ẹ lọ́wọ́ báyìí ah, mo ní èyí fi kíní kan hàn ó ní kí ni mo ní tó kò lẹ̀ mo bá lọ sí ibi tá a ti máa ń pààrọ̀ aṣọ mo wá bọ́bá wo program yóò jẹ́ èdè kó tọ́ ni ó lọ́ọ́ máa lókìkí tí ẹ gán lè dùn wọ́n lọ tó bá yá tí wọ́n náà ní lọ́lẹ̀ o ṣùgbọ́n ó rí pé ó popular tó bá yá mo ní bẹ́ẹ̀ ṣe lókìkí irú iṣẹ́ rẹ̀ náà à ń báyìí ibi tá a ti máa ń pààrọ̀ aṣọ ibẹ̀ ni pólíbàgì mi kan wà mo bá lọ gbé wa mo kàn yọ fọ́tò rẹ̀ síta ni mo ní ta ló wà nínú fọ́tò yìí ó lóun ni mo tún yọ fọ́tò kejì mo ní ta ló wà ń bẹ̀ ó lóun ni ó ní ṣé wòlíì ní yín ni mo wá rẹ́rìn mo ní bí wọ́n wòlíì o mo ní ṣe wòlíì ìlú tó máa kẹ́rì bí ó ń ṣàfà ní mi mo ní jà wá wo nǹkan wo fọ́tò yìí bàbá yìí ló yọ jáde nínú kínní ó ní fọ́tò ní bá ní ọ̀gá ẹ̀yìn ni nà mo lẹ́ẹ̀ tí ì rí kankan fọ́tò ẹ̀ márùn-ún lọ́wọ́ lọ́wọ́ mi ṣé tí mo sì báyìí mo fi tàwọn ayò wa hàn mo fi ti ìmọ́lẹ̀ ayọ̀ ti kọ̀lẹ́ntì náà sí wà lọ́ọ̀ mi tí mo fẹ́ lọ́sẹ̀ tí a ní ọ̀sẹ̀ yẹn wọ́n níbo ni fọ́tò ṣe dé ọwọ́ yín mo ní èmi máa ń sọ̀rọ̀ àwọn eléré sínú pépà yí pé eléyìí ti ń lọ tìrìbùn òun ni mo kó lọ́wọ́ yìí pé tá a bá ti kóńbí tán tìrìbùn ọ̀fíìsì ní broad street lẹ́kọ̀ọ́ òun ni mo ti ń lọ sẹ́ǹdì ẹ̀ tó o bá ra tìrìbùn ìjọ sátidé ó bàárẹ̀ ń bẹ̀ ìròyìn yorùbá wọ́n máa jáde níjọ́ wẹ́ẹ̀sì wọ́n bá rẹ̀ ń bẹ̀ mo ní kódà ìjẹ́ ọ̀lọ́ ìṣọ̀kan ọ̀la ni mo ń lọ sọ̀mìtì ẹ̀ ìṣọ̀kan yorùbá pépà concord lọ́ba níyìn mo bó ló ṣe máa jáde nínú pépà tó máa jáde nínú rédíò tí tẹlifíṣàn náà lọ́wọ́ ṣe iṣẹ́ òkìkí ti bẹ̀rẹ̀ náà nìyí ah! ó ní irú èèyàn wà ní mo ní oníròyìn lèmi ò kẹ́jẹ́ gbẹ́ o pé àwọn sọ̀rọ̀ àwọn eléré kiri ti wá ní nǹkan kan o ó níbo ni fọ́tò sọ adọ́wọ́ mi ọkọ béèrè náà tẹ́lẹ̀ pé mo mọ̀ ti rí fọ́tò òun mo ní ọmọ wò rí mo wá níbo ni mo ní ẹni tó ń gbé rẹ́kọ́ọ̀dù rẹ jáde ní ìdùmọ̀tà mukaila tó ní moxin records mo ní òun ló fún mi fọ́tò ẹ̀ mo ní kódà fọ́tò rẹ wà lóko fún mi ha mo ní tí mo kó jáde níbẹ̀ tí mo fẹ́ kọ́kọ́ lónìí pé mi wà nílé o ibi tí wọ́n sọ oríṣiríṣi wà níbẹ̀ tó wà kárà bí ọ̀ká tó wọ kẹ́nìkan ha ó níjọ́ lẹ́ni ọjà dè mo níjọ́ tuesday ẹ̀ saturday tí ń bọ̀ yìí kọ́ ra nigerian tribune mo ní ọjà dè ń bẹ̀ bá a ṣe ríra mọ́ nìyẹn o èmi tí wọ́n ń ta oyin nígbà tí mo ti àtọ yẹn wá ní program kan tvh wọ́n wá nítorí ṣàyẹ̀dẹ̀ ṣùpà pé èmi ò wá ṣẹ̀ṣẹ̀ ju márùn tí n bá ti sọ̀rọ̀ oyin tán òun náà wá wọlé alasco record ó ti kó lọ́dọ̀ moptin ó ti bọ́ sọ́dọ̀ alasco lọ́ba ní ah Alasco wa ní wọ́n ní bàbá olóyè náà ń pọ̀ nǹkan mo dé tí mo wọnú studio ní Alasco wa introduce pé sọ́wọ́ mẹ́ni ó lóun ò mọ̀ wọ́n ó ní ní bàbá olóyè ó lóun máa ń bàbá olóyè ní Alasco wa sọ pé wo ó ní máa ń bá wa kọ story nígbà tó wà níbi tó wà tẹ́lẹ̀ lọ́dọ̀ moxie ó ní ń bẹ kọ story inú pépà nígbà tí ó tó dọ́dọ̀ mi òun náà ni wọ́n tún wá fún mi kó máa bẹ kọ story ẹ lọ wọ́n sá dọ̀bálẹ̀ lọ́wọ́ kìíní jọ yẹn ló ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ kan fún mi jọ kan o ọ̀rántí hmm, ọ̀rántí torí mọ́tì sọ pé ẹ̀yìn Alasco Records ó sọ fún pé ńgbà tó wà ní mọ́sìn pé òun ló ń bá wọn kọ sítórì fún ẹ nínú pépà káàkiri pé ńgbà táwọn ẹni tí ó tó máa bá wa kọ sítórì òun náà ni wọ́n tún wá introduce ipò ló ń bẹ kọ sítórì kó tó di pé ń toyin tí àwọn mọ́ ló wá ń sọ mọ́nì àwòrán tí mọ́ pé tí ajọ́ ń sọ̀rọ̀ ní fásilák tí mò ń sọ̀rọ̀ fún ẹ pé ó sì máa pọ́pọ́lọ́ máa gòkè àgbà nǹkan kan labasa rẹ lọ́sàdọ̀bálẹ̀ tó kì mí gbà yẹn pé kẹ́ni kan ní alasko sọ òun ló ti di bàbá olóyìn kọ̀ọ̀rọ̀ ayé báyọ̀ kò sórí mọ́ ní ìsìn ṣùgbọ́n mo sọ fún kò kíkẹ́ máa kàn mo lọ máa ah, ohun ọgbù rẹ ohun ohun rẹ dùn sísítẹ́ẹ̀mù rẹ yàtọ̀ sí táwọn yòókù ohun sísítẹ́ẹ̀mù ẹnìkankan bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn láàrin. tó lẹ́yìn ìgbà tí ẹ ríra wà lọ́dọ̀ ọ̀dọ̀ lásìkò yẹn ẹ̀ tún padà ríra mọ́ lójú kojú pé àpò ah bàbá ọjọ́ yẹn ni. àpàdé lóde kan ní ọlọ́ọ̀lẹ́kè ó kàn ń wò mí lóyún ibi tó ti ń kọrin mi èmi ń náwó fún ọmọ onílẹ̀ tí wọ́n bá mi mójútó sáìtì mi ní ọlọ́ọ̀lẹ́kè ní atan wọ́n ń ṣe kan ní October twenty twenty two ní ọlọ́ọ̀lẹ́kè bó ṣe ń kọrin lórí stéèjì yẹn sàn ń wò mí náà ó ń wò mí pẹ kọ̀ọ̀rántì bí ó ti mọ̀ mí mọ́ ẹ̀yin ò dẹ̀ gun stage. èmi ò stage o owó tí ń bẹ lápò mi ò gun stage àpò mi ò gun stage torí pé tí ó bá gun stage àpò rẹ̀ ó gun stage ìwọ̀n bá tún bẹ lọ́wọ́ mi tí n bá tún ní mo lọ gun stage tọ́bẹ̀ lọ dákọ̀ bàbá olóyin ọmọ ọmọ ta ọmọ inú ilé wọn ò ní jẹ́ ń lọ o wọn ò ní jẹ́ kí n lọ ká níbi mo páàkì sí wọn mọ fẹ́ sọ ni níjẹ́ mi dẹ̀ gan tòtò mi ká lọ mọ́tò tó bá mi sọ pílọ̀ ìjà mo ní kó a gbé yín torí mi ìfẹ́ so o tí mo fi ya abẹ ní ọlọ́run lékè ó sàn ranjú tó ń wò mí ni bó bẹ́ẹ̀ ṣe ń kọ́ ni ń wo ojú yẹn ìwé òkè ó ń wò pé sójú pé mò ń ṣe program lórí YouTube ní àbójú ti ìjọ pé àwùjọ àwọn wò mí báyìí nìkan rántí ìlú ti màlẹ. ẹ ẹ tó gba àríra láti gbà yẹn. láti gbà yẹn láti twenty twenty two àríra tìjọ́ iná tààrà sọ̀rọ̀ pàápàá. Hmm. ẹ pé àwọn um, àwọn kan àti ẹgbẹ́ ọlọ́run fi àṣẹ sílẹ̀ nu ọlọ́run jẹ́ kí àṣẹ tẹ pa lọ́jọ́ náà ọmọlá mo sọ mo ló gòkè àgbà wọn dẹ̀ máa mọ̀ ọ́. ká tún máa lọ bàbá olóyè original ẹ bá a sọ àwọn fún ẹ báyìí. orúkọ mi lẹ́ẹ̀kan sí sẹ̀sán adéhùn tàǹtọ́lọ̀ bàbá olóyè kan bàbá olóyè original mo ń gbé ní ìlú yẹsí ọ̀tà tẹlifóònù nọ́mbà mi zero eight zero five four seven four nine four five five zero eight zero five four seven four nine four five ẹ̀ ń gbàgbé mo ṣe bí ó sì sí lórí oyin tó bá dìgbà míì ẹ̀ tó máa pè mí ẹ̀ máa gbọ́.